èpísẹ́lì kejì ti pétérù sí ènìyàn gbogbo orí kìíní. símónì pétérù ìránṣẹ́ àti àpọ́sítélì jésù kristi sí àwọn tí ó ti gba irú iyebíye ìgbàgbọ́ kan náà pẹ̀lú wa nínú òdodo ọlọ́run wa àti ti jésù kristi olùgbàlà kí oore ọ̀fẹ́ àti àlàáfíà kí ó máa bísí fún yín nínú ìmọ̀ ọlọ́run àti ti jésù olúwa wa. Wa bí agbára rẹ̀ bí ọlọ́run ti fi fún wa ní ohun gbogbo tí í ṣe ti ìyè àti ti ìwà bí ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀ nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́ àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere àti àìrékọjá kún ìmọ̀ àti sùúrù kún àìrékọjá àti ìwà bí Ọlọ́run kún sùúrù àti ìfẹ́ ọmọnìkejì kún ìwà bí Ọlọ́run àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọnìkejì nítorí bí ẹ̀yin bá ní nǹkan wọ̀nyí tí wọ́n bá sì pọ̀ wọn kì yóò jẹ́ kí ẹ sí ọ̀lẹ tàbí aláìléso nínú ìmọ̀ olúwa wa jésù kristi nítorí ẹni tí ó bá ṣe aláìní nǹkan wọ̀nyí ó fọ́jú kò lè ríran ní òkèèrè ó sì ti gbàgbé pé a ti wẹ òun nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́ nítorí náà ará ẹ túbọ̀ máa ṣe àìsinmi láti sọ ìpè àti yíyàn yín di dájúdájú. daju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 níwọ̀n ìgbà tí èmi bá ń bẹ nínú àgọ́ yìí láti máa fi ìrántí ru yín sókè. bí èmi ti mọ̀ pé bíbọ́ àgọ́ mi yìí sílẹ̀ kù sí dẹ̀dẹ̀ àní bí olúwa wa jésù kristi ti fi hàn mí èmi ó sì máa sáàpọn pẹ̀lú kí ẹ̀yin kí o lè máa rántí nǹkan wọ̀nyí nígbà gbogbo lẹ́yìn ikú mi nítorí kìí ṣe bí ẹni tí ń tọ ìtàn asán lẹ́yìn tí a fi ọgbọ́n kọ́gbọ́n là sílẹ̀. Si ni àwa fi agbára àti wíwá Jésù Kristi Olúwa wa hàn yín ṣùgbọ́n ẹlẹ́rìí ọlá rẹ̀ ni àwa ṣe nítorí tí ó gba ọlá òun ògo láti ọ̀dọ̀ Ọlọ́run Baba nígbà tí irú ohun nífọ̀ sí i láti inú ògo ńlá náà wá pé. èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí jọjọ. ohùn yìí tí ó ti ọ̀run wá ni àwa sì gbọ́ nígbà tí àwa ń bẹ pẹ̀lú rẹ̀ lórí òkè mímọ́ náà àwa sì ní ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ èyí tí ó yẹ kí ẹ kíyèsí bíi fìtílà tí ń tàn ní ibi òkùnkùn títí ilẹ̀ yóò fi mọ́ tí ìràwọ̀ òwúrọ̀ yóò sì yọ ní ọkàn yín kí ẹ kọ́ mọ èyí pé kò sí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ inú ìwé mímọ́ tí ó ní ìtumọ̀ ìkọ̀kọ̀ nítorí àsọtẹ́lẹ̀ kan kò ti ipa ìfẹ́ ènìyàn wá rí ṣùgbọ́n àwọn ènìyàn ń sọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run bí a ti ń darí wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá.